Olúwa ló ṣe I love you. If you see me, you sister, ọmọ yìí má pa mí, ṣé àmàkà undertaker? walk by me. tó yá àwọ̀ pa mí, fashionista love má ti kó sálà mi. Màlámí, bàbá kí wá kí n ṣẹ́ ó màlámí. Ó gbá mi dídí àjọgbà ọ̀gbá, àgbà ó tó fa sẹ́mu mi, many girls want to own me, own me. Are you sure you want to do this? Bad boy, yours truly, truly. ìgéta sì dé dùn mí dùn mí sí dúdú nǹkan tó ṣe yẹn dùn mí tó. ọgọ́chukwu ọbúlọ́ngọ sáwọ́dí mayàwó mo yà ló kọ́ńdọ̀ ń mọ̀ pé dé fìkì fi etí kí fọ́ńdọ̀ ń kílẹ̀ tí gbọ́ ọ̀rẹ́ ti gbọ́ kọ́kọ́ excuse me mélòó kan ṣe baby pardon I love your fashion èjì ó bàjẹ́ mọ́ta mara ìdán balógun lẹ́yìn obìnrin Mr. Boy lẹ́yìn sáìkó dem sí kí náà sáì máa hà tì. We got banshee, Seki, my one say the key for me. No go touch my mind. C'est pas cette Baby, she low away. Holy center, Ramaliti. want parents mi ò ní wá mi tì. Tọ́ba bá èso kó yá lísìn. Ó wá rísìn kó má rísìn. Mo jẹ́nà lórí kó yá síbi. Iná dẹ̀ ṣíṣì ewu lẹ fíìsì. Kákòbí ṣìkì, èmi lọ́ba títì. Scatter the chat, no appealing. I got you cool, I belong, no. Someone, my, I my, I look on, no.

Olùṣọ́mọdán. She never let a nigga down. They all make the nigga frown. me, I feel me, She low. Oh, she never let a nigga down. They all make the nigga frown. Àfẹ́mi àfẹ́mi ṣílò yẹ Olùṣọ́mọdán down.